mo sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n lọ sògùn owó níbi tí adìẹ ti ń gbé àgbàdo kí ni ọ̀rọ̀ náà kọ́ wa ìrí ayé náà kọ́ wa wípé ká má kánjú ọ̀la mo fàṣírí kan mo fẹ́ fi pamọ́ sí i lọ́lé ní mi ò kẹ́ ẹ mọ́ fojú ẹ̀ wò mí o. ǹjẹ́ ẹ mọ̀ pé nígbà tí mo bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ gbésí ayé nígbà ẹ má tí ì pè mí ẹ má tí ì pè mí ń bọ̀ náà wọ́n bá yín sọ̀rọ̀ létà ẹ̀yìn ǹjẹ́ ẹ mọ̀ wípé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní wá nẹ́tíwọ̀kù káàkiri tí ò sí nǹkan kan tí ò séji tí ò sójò ní ọdún yẹn lọ ní nǹkan bí ogójì ọdún tẹ́nìkan bá sọ fún mi wípé a ṣe nǹkan kan fún ọ pé àájò ni o yọ dáhùn o ogún ọdún ló fi réènì ogún ọdún ló fi lówó rẹ̀ ló fi mọ́ gbádùn yaa ogún ọdún ǹjẹ́ mọ̀ pé mo lè ṣe ń gbà náà ogún ọdún yàá dàbí ọgọ́rùn-ún ọdún lójú mi ni àṣé náà lọ́wọ́ á pé tán yìí ogún ọdún eh, ogún ọdún ìlọ́po la lò yìí bá kanjú ọlà kanjú kù. béèyàn bá kanjú ọlà yóò kanjú kú. ọdún dàbí ọgọ́rùn-ún lójú èèyàn ẹ kàn rí wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò kàn pé ẹ̀kọ́ tá ni wípé akánjú ogun ni í lọ wàràwàrà mókun ọlà ó lè ní torí bá ọmọ ṣẹ́ bùrú. pẹ kí n mo kó bàrà mọ yá ńgbà ọba yá pẹlẹpẹlẹ o ee eh, ee eh, ee eh, ee mo lè gò yín mo lè gò ní mú olóńgẹ̀nẹ́ já sínú náà tí tí bá ti ń fọ́ múgi àjà tí ń fọ́ múgi àjà tí ń tàbí bíi bá ṣe ṣeré ó di jàù òun lọ ń ti ẹnu. àwọn èèyàn béèrè wípé. kí ló dé tó jẹ́ Súlẹ̀ Àlàó ni mo pè é Súlẹ̀ Àlàó Màláíkà. bó ṣe rọrùn tó gbogbo ẹ gbogbo ẹ yóò tó ọgẹ́ mu. ìdí tí mo fi pe Súlẹ̀ Àlàó Màláíkà ni wípé odidi oṣù kan ni mo fi ń kéde ẹ̀ lórí rédíò nìbàdàn wípé eléré wo lẹ fẹ́ á pè nígbà tá a kó gbogbo eléré jọ pátápátá eléré tí àwọn èèyàn dá kọjú onísúlẹ̀ Àlàó Màláíkà. o fa four thousand èèyàn ló sọ pé súlè ní o súlè ní o súlè ní o àwa ò tiẹ̀ mú ọkọ rẹ̀ wọ́n á ní màdìbà ní màláìkà. ìyẹn ní mo wá wò pé ah, súlè ní súlè ní súlè ní yìí one ìyẹn ni pé mi ò pé súlè àlàó màláìkà rí njọ́ mo ti ń pàtí wá bí mi léèrè eléré wo ni mi tí ìpèrí kò sí lẹ́yìn òbé kò sí eléré tó hàn dé láyé tí mi tí ìpèrí Rasidi Àyìndé àìmọye ńlọ́wọ́ àṣòkù ìyá ìyá mi Rasidi Àyìndé lọ́wọ́ akọrin bíi òkú ìyá ìyá mi Saheed Òṣùpá lọ́wọ́ akọrin níbi twenty five years anniversary barista wà ń bẹ̀ Yínká Ayéfẹ́lẹ́ mo ti pè é tọ́wọ́ akọrin fún mi King Sunny Adé mo ti pè wọ́n sí ọ̀lù níjọ́gọ̀ wọ́n wá kọrin fún mi Pasuma mo pè é síbàdàn láìmọye ìgbà mo gbé e lọ Àkúrẹ́ láìmọye ìgbà eh, Alhaji King Wàsíù Àyìndé àwọn ní ẹsẹ̀ rí ń gbà mò ń joyè ẹ wá ẹ dáko eléré ọ̀hún pé eléré báyìí ló pọ́pùlà tí mi pèrè màá jókòó màá wò pé kí ló dé tí eh, mi ò ṣe pé súlẹ̀ màláìkà pé n ò pé rí. Ah. aláwọ̀ bá táwọn èèyàn sì ń béèrè fún tí mo bá wá pé kinní a jẹ́ pé ẹ ẹ mi ò. Mm, mm, mm, èyí ń ṣàbòsí mo sì pé súlẹ̀ oníhìn àwọn èèyàn ń dákọ̀ rẹ wípé wọ́n ni kí n pe o a sì fẹ́ ṣe nǹkan báyìí báyìí o ó sì sọ a nínú tí mo tún láìkì lára súlẹ̀ àlàó mọ̀láìkà ni wípé ọmọ dáadáa ni o ọmọ tọ́lá déun ni o ó sọ fún mi pé bàbá ọjọ́ tí ẹ mú yìí àwọn èèyàn wà ń bẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá gbà. ó sọ débi wípé ẹni yẹn ọbẹ̀ nìyẹn sọ pé ọ̀dà kílẹ̀ nìyẹn ó gbà òun ó gbà họ́ọ̀lù míì fún òun ò ṣeré fún bàbá rí òun fẹ́ ṣeré fún bàbá ẹ̀. ìṣẹ̀lẹ̀ rí o. eré yẹn ẹjọ́ sunday tèmi mú iná ni ẹni yẹn ti mú fọ́jọ́ òbí ẹ̀ ọ̀wá ni òun ò fi sí sátọ̀dé ṣùgbọ́n mọ̀lẹ́kà ni ọmọ bí ó ṣe yanjú ọ̀rọ̀ họ́ọ̀lù o tí wọn ò bá ti gbà tó bá yẹ pé họ́ọ̀lù yẹn tí wọ́n bá ti ní ẹ̀yìn sóńbẹ̀ níjọ́ sátọ̀dé àjọ wípé ọjọ́ monday ọjọ́ sunday yẹn kò ṣeé ṣe nù ń tà fókù òkú gbà kí wọ́n tó rí yanjú. ìyẹn dúró bẹ́ẹ̀ mo tún wáá kó nǹkan kan jẹ lára Sule Alao Malaika onífújì tó lè mọ dráìfù kọjá lọ tó sì yọ wọlé Barrister pé ah ilé ìbá mi Alhaji Àgbàre tó ní wọ́n páàkì tó sì wàá tẹ́wọ́ báyìí ó wá ní òun fẹ́ òun fẹ́ sálámọ̀ sí kábàárẹ̀ aláàjì ó sì wọlé ó sì sálámọ̀ ó sì ṣàdúà sí sàárè Barrister ó wá jáde tán lọ́wọ́ wo gbogbo inú premises lọ ah, ilé tí ń dọ̀tí kò lè rí báyìí lójú ayé bàbá kò sì gbọ́dọ̀ bàjẹ́ lẹ́yìn bàbá níjọ́ náà náà náà ní àwọ́dù kọ́ńtráàtì yẹn tó gbé fáwọn èèyàn pé kí wọ́n kún lé Barrister kí wọ́n tún gbogbo lé Barrister ṣe yípo mílíọ̀nsì ló fi tún ṣe o tá a bá pé ará kọ̀lẹ́ntì ọ̀yá wọ́n lọ sí ọ̀sìpìtù ọ̀rẹ́ wọn gẹ́gẹ́ bí àárẹ̀ àgbà wọ́n padà dé látọ̀ ọ̀sìpìtù dídé tí wọ́n dé. ọ̀kan ni nínú àwọn onífújì tó fi odidi fúù mọ́tò bọ́ọ̀sì ló fi lóòdù provision gbogbo nǹkan tẹnu oúnjẹ ráìsì ní iṣu ní ẹ̀wà ní gbogbo nǹkan tẹnu oúnjẹ ó sì mówó nú owó tó tó ó sì dọ̀bálẹ̀ ó sì gbé fún ọ kódà ọmọ tí ń ya fídíò rẹ̀ ọba wípé Kollington ah, ah, ah, ló ní ẹ fi ẹjọ́ mọ́ ya tí ó yà àríkọ́gbọ́n lọ jẹ́ fáwọn yòókù kí wọ́n lè mọ̀ mọ̀ pé èèyàn máa ṣe dáadáa ni. ẹ worú yẹn bàbá pò fi ti Kollington ṣe eye service eye service wo ló fẹ́ ṣe fókù ọ̀run eye service wo ló ṣe fún Barrister. yàtọ̀ wá fún yẹn tá a bá ń bọ́mọ bá ń bọ́mọ ṣeré lókù rave of the moment ó ní nọ́mbà one báyìí ní sáà tí fújì o mi ò sọ gbòmí o tá a bá ti mú k1 tán kò tún sí lọ google ẹ lọ sórí lọ sórí facebook lọ sórí twitter lọ sórí anywhere. Pe nọ́mbà one pe, onífújì wo ní hot jù ifá ifá ifá àgbáyé nù yọ sọ fún ọ akọ́láwọlé olóòtú ọmọ àdábánìyà gbogbo ń fújì tèmi ń ti wọn o kò sẹ́ni tí ò ti lò gba tiẹ̀ kò sí ẹni tí ò nígbà tí Rasidi Ayinde tó ṣe mèrèǹgè kódà àwọn barista tí wọn bá wá bàdàn tí wọn ò bá tí kọ mèrèǹgè agbo wọn ò tí ì tò doni ọlọ́run sì ni rasidi àyìndé ń lò òde ṣèfíù àlà oníjọ́ tó sojúmọ́ re ní ohun ojúmọ́ tí ọlọ́run bá ti sọ pé eléré ọmọ ọ̀họ́ ti táìm bá ti tó ti tó nìyẹn ẹ wòjọ́ musiliu ẹ haruna sọlá tó ṣe sóyòyò àmọ́ ṣe pé kò ti kọ́ ó ti ṣe rẹ́kọ̀dù bíi mọ́kànlá kó tó ṣe sóyòyò náà kọ́lọ́hún ó tó dé ṣùgbọ́n lásìkò yìí àsìkò yìí súlẹ̀ àlà la fún Súlẹ̀ Àlàó la fún ní táìmù yìí pẹ̀lú e, ìgbà kan ìgbà kan ìgbà kan ìgbà kan ìgbà kan lèmi nínú búkà kódà ìmọ̀mí rin ẹ̀kọ́. èèyàn onímọ̀ ṣebí ṣe ń ṣe yẹn kátùbọ̀ tó ń tọ̀ ń kọ́ mọ́ gúnlẹ̀ ayọ̀. ẹ jẹ́ mọ́ ṣàlàyé fún yín o. bọ́ ọ bá ti fẹ́ raṣọ tó wà lọ́nà jíjìn mọ́wulẹ̀ dára rẹ̀ láàmú. kọ nọmba yìí zero eight zero three mẹ́ta nineteen seven hundred whatsapp ẹ ní o wá lọ sórí whatsapp ẹ kó o pé mo wà interested mo fẹ́ raṣọ mo fẹ́ raṣọ pati yín let's do ẹsẹ̀ náà wọ́n dá ọ lóhùn. ó yá sọ nǹkan mẹ́ta àbí nǹkan kan tó o ti gbọ́ ètò omi kan tó o ti gbọ́ tó o sọ fún mi. kájọ fi fẹ kájọ fi kọ́gbọ́n kíwọ náà jẹ́wọ́ lálẹ́ yìí kí n bu kí n tẹ́wọ́ fún ọ. zero eight zero three mẹ́ta nineteen seven hundred Aida wò lórí Facebook wò lórí TikTok àbọ̀ gbọ́ lórí rédíò ètò mi tó gbọ́ tó kọ́ ọ lọ́gbọ́n rí sọ̀kan bẹ̀ jẹ́ ń rárá gbọ́ ẹ̀ lóo.